وعلى رسول الله صلى الله عليه وسلم من المدينة من اليهود من اليهود وكتاب وكتاب وكتاب ذلك كتابا أعوذ بالله من الشيطان الرجيم وكتب بذلك كتابا وأسلم عبد حبرهم hibruhum abdulhibruhum abdullahi bin salam radiyallahu anhu وكثر آمتهم وكانوا ثلاثة قبائل ببنو قينقاع بنو قينقاع وبنو وبنو نبير وبنو كريظة وآخى رسول الله وآخى رسول الله صلى الله عليه وسلم بين المهاجرين والأنصار فكانوا فكانوا يتوارثون بهذا الإخاء في, في ابتداء الإسلام إرثا مقدما على على القرابة وفرض الله سبحانه وتعالى إذ ذاك الزكاة رفقا بفقراء المهاجرين وكذا ذكر ابن حزم في هذا التاريخ وقد قال بعض الحفاظ من, من علماء الحديث إنه إنه lábẹ́ tẹ̀lé wọn ní àlè tó. وقد قال بعض الحفاظ من, من علماء الحديث إنه إعياه فرض الزكاة متى كان gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ ìgbàjọ máa ń tẹ̀lé súnà nàbì náà tí ó bèrè jọ àlùkìyàmà ìgbàmọ́sá kàwá náà kọ́nà wọn. ìgbà ìgbésí ayé anábùwà Muhammad sallallahu alaihi wasallam ilé ìta kàníà ọlọ́mọ́sá àjẹ wúlò fún wa o kí àjọ anábùwà Muhammad sallallahu alaihi wasallam níbi ẹ̀sìn wa níbi ìwà wa níbi ìṣe wa kọlọ́nkọ́ wa jẹ́ ká jòrò rẹ̀ láyé àti láyé kìlíàmà. المؤاخاة بين المهاجرين والأنصار أتمنى لي topic yìí ní ìjẹjọ náà nípa pé aráńtà nẹbi ṣe sallallahu alaihi wasallam tí ìsìláàmù tí ó ṣẹ̀ṣẹ̀ dé gbòòrò lọ́dún ìjírá yìí tọ́lọ́fin ní kò rí ìdí múlẹ̀ nípa pé gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ńgbà náà wọ́n ríra wọn bí ọ̀kan náà wọ́n ríra wọn bí ọmọ ìyá anagba Muhammad sallam ọsọ wọn di ọmọ ìyá bí ìgbà tó ti pé ìyá kan bàbá kan ló bí wọn. wàwá dàrọ̀ Rasulullah sallallahu alayhi wa sallam. من بالمدينة من اليهود anabi ṣe níta lè pè ní peace accord ìtumọ̀ wa dànù ń ṣètò ìgbé ìgbé ìjọgbé àlàáfíà láàrin mùsùlùmí láàrin anabi sọlọ sọlọ àtàwọn tí ń bẹ Mẹdínà ń jọ náà tí wọn jẹ ìyàwó wàkàtàbà bìláàlì kàkìtàbà kọ́dà ànábì òjò ọmọ lọ́rùn ẹ̀nu ànábì ni wọ́n dọ́kúmẹ́ǹtì ẹ̀ kí wọ́n kọ́ kalẹ̀ sọ́dọ̀ lọ́rùn àdúgbò sọ́dọ̀. ẹ̀rí jùmọ̀lá alákọ̀ọ́kọ́ ànábì ṣètò bóòlù àdìjọ máa gbé lálàáfíà pẹ̀lú àwọn olùkọ́ pẹ̀lú àwọn ìlànà tó ń bẹ Mẹdínà eléyìí ti tó ìmọ̀bi ní síra nàbí sọlọ sọlọ yóò tó àṣírí àwọn èèyàn méjì wọ́n ti sọ ń pilẹ̀ ńgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ sí í ka síra pé ara ń tó mú mi pé ẹ̀já máa kàkà nàbí sọlọ sọlọ èyí tá a kà ń nọ̀rọ̀ àwọn afáà àwọn ṣéwù wí ìmáàmù wí àdúgbò lọ́dọ̀ náà àmì ẹ̀já lọ pírátíkà bóòlù ànábì bíbí ti ayé jẹ sọ̀nà náà sọ̀nà mo wá ní síra ni ó fèsì fún èèyàn méjì yóò fèsì bá aláṣejù yóò sì fèsì fún aláṣejù. ànábì sọ̀rọ̀ àṣọ́lá lọ́lọ́run sí ní àlùmọ́tà àlùmọ́tà lùmọ́ àlùmọ́ tí ó ṣe pé ní láì ní bojú ẹ̀yìn èèyàn lè gbẹ́sẹ̀ bí tó gbẹ́sẹ̀ lẹ́nu èmi náà gbẹ́sẹ̀ kí ló dé tó fi gbẹ́sẹ̀ lé kí n mà àmọ́ mo gbọ́ pé bẹ́ẹ̀ ni ànábì ṣe kí n lọ gbẹ́sẹ̀ ẹsẹ̀ náà ní yẹ ọlọ́run lọ garanti ọmọ ayé ń tó kọ́ ọ́ ní ìhàwá ẹ̀ ń wà ìgbà wáṣíwọ́n gbogbo ẹlòmíì lẹ́yìn anabi sọlọ sọlọ yóò ká gómìnà hó ọyọrọ ó lè wí ńgbà míì kò ṣe déédéé ó lè wí ńgbà míì kò kù yẹ tàlámà bí wọn ìwò láàmú ìwò láàmú òun ni ó òun là anabi sọlọ sọlọ ẹ̀dá ọmọ nìyẹn ẹlòmíì tó ní bínú kò sí bí ó ṣe ṣètò ìbínú wọn máa díẹ̀ díẹ̀ náà nínú. ọ̀rọ̀ rẹ̀ ńgbà mí. ẹlòmíì jẹ́ ẹni tí ọ̀dà kà fún òun ò ní bínú àmọ́ òun tún ó tún kí alẹ́ èyí náà jáde inú kí ni wọ́n máa jáde inú ọ̀rọ̀ rẹ̀ náà máa ṣàlàyé ẹ̀sìn òun ló fi yẹ kó pé ní kẹ́yìn ká máa kàtà ìgbésí ayé báyìí sọ̀rọ̀ sọ̀rọ̀ bí ó yà máa máa ntí alimami Ibn Kathir wí yìí lónìí ẹlòmíín fẹ́ lè dé bóòlù sì lè ṣẹlẹ̀ máa ṣe máa jọ sọ̀rọ̀ pẹ̀lú àwọn Yahudi pé bóòlù á ṣe máa gbé nàbí ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọgbà ẹ̀yìn Boko Haram ẹ̀yìn ISIS nǹkan kan níṣẹ́ pé wọ́n lé gbogbo àwọn tí èso mùsùlùmí kò ní ní wọn gbọ́dọ̀ gbin àwọn ìkànnà kọ́lá kò rí bẹ́ẹ̀ láyé àwọn ìṣọ̀tún àlùsàn bọ́lọ̀ ń bá fẹ́ ni ọlọ́run ò ní dá wọn bọ́lọ̀ ń bá fẹ́ kó ṣe pé kí ni ẹ̀ǹjẹ́ ọmọ ti láàyè láàyè láwọn nìkan ni ó wà lórí ilẹ̀ kò lè bọ́lọ̀ ń kọ́mọ́ ìdá kékeré àmọ́ ní ẹgbẹ́ máa ṣe torí ọ̀dà ara ẹgbẹ́ máa rẹ̀ tọ́ àkàtà àwọn àbá àmọ́ wí náà ni pé bóòlù àlùjá náà ó ṣe dùn bẹ́ẹ̀ ọba gbọ́ fáwọn kan wọlé. bóòlù ọlọ́run náà ṣe ní ọ̀bẹ ń déédé tó ń jẹ́ tí ó fi hàn wá pé ìwọ ṣe tèmi ìtọ́ lọ ọ̀rẹ́ yìí bẹ́ẹ̀ ṣe tèmi ìtọ́ lọ àtàwọn kíkàmù ní ìtawọ̀ ọ̀nà. anabuwa muhammad sallallahu alaihi wa sallam nígbà anabi dé madina ọba àwọn yahudi madina. ànábì sì ni ó olori olórí òṣèlú àwọn ará nàìjíríà àwọn náà wọ́n pè ma bụ àwọn yahudi ò ní ṣe wọn ní ọtọrìtì nígbà tá a ti débò tó ti dé màdí wà wá dà ànábì lọ wá pè wọn lọdà àbáṣepọ̀ àwa àti ẹni tí ọba pa wá pọ méjì náà ọ̀kan nu méjì tá a wá wí yìí paramẹ́sẹ̀kì lẹ́nu méjì náà ní ìpinnu pé èwo láti bẹ̀rẹ̀ èwo láti ní èwo láti bẹ̀rẹ̀ èwo láti kányà ọ̀pọ̀lọpọ̀ níbi tọ́yà ó ti bẹ̀rẹ̀ nísìnyí òun làwọn fi ń kányà kí làkọ́kọ́ ni aláàkọ́ àwa àtẹni tí ẹ̀sìn ọ̀pá wa pọ̀ anáàrùn àlejò islam anadọ́wà ó ilẹ̀ tawhid àkọ́kọ́ relationship wa ọ̀nà ká ká fi ìsìláàmù hàn ká pè é pé wọn náà wàá sóríire first point náà inú àjọṣepọ̀ àjọjọ́ màlúù ni àjọjẹ́ fámìlì ni àjọ wà níbi iṣẹ́ ni sẹ́sìn ọ̀pá wa pọ̀ àkọ́ kìí ṣe ọ̀rẹ́ là ń kọ́kọ́ bí ẹja máa mẹ́nẹ́jì ẹ̀ <laughs> mo fi ẹlòmíà ọmọ èwo là á fi bẹ̀rẹ̀ lónìí èwo ni èwo là á fi kàn yín méjèèjì náà ni aláàbí practicalize sọ̀rọ̀ tọ̀ ǹjẹ́ dandan wa ni bàbá wa pè wọ́n kí wọ́n dáhùn ló ṣe dandan olúwa náà ní innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi ẹlòmíì náà tó ti tá a o wọ́n bá ti wá sí báwọn èèyàn tí wọ́n bá gbọ́ ìpè lókù àbí èyí àbí ká tiẹ̀ pé wọ́n má gbáyé mọ́ kò rí bẹ́ẹ̀. torí náà ìran méjèèjì tí máa ń ṣe mistake síra mẹ́bì ni ó tú àṣírí ta ìwọ ṣe é ju ìwọ ò ṣe é tó. àkọ́kọ́ ni pé a mùsùlùmí ò máa bá àyàn ṣe débi pé kọ́mọ̀sì dáwà ẹ̀yà ẹ̀yà ló ń ṣe ẹ̀yìn ló sì kọ́ ayé lónìí nìyí àti àti gbàgbé wa yíbu wa dandan wa láti pe ẹlòmíì síbi ẹ̀sìn sábà ń bára wa ṣe àǹbá ọ̀rẹ́ nkọ̀lẹ́ẹ̀lì fámìlì kó wa ṣe tiẹ̀ ó sì pé àwọn tọ̀hún pé ẹ̀sà kọ́dà ń dáhùn ọmọ promote nù ẹ̀rí rẹ̀ pé mo kìlọ̀ fẹ́ nìkan ń jẹ́ oní ọlọ́run fẹ́ dá ngo kálẹ̀ nínú gbogbo ngo tó bá di lẹ́sìn nínú ìdí wọ́n ń sọ fún yín ni pé ẹ má ṣe dáwọ̀ ẹ má ṣe jihad ìdí wọ́n máa wí fún yín ni pé ìdáyẹn kájọ máa ṣe kò sí ìjà kájọ máa ṣe kọ́dà wọn lè gbé àjọ máa ṣe dialogue dialogue tí ò ní result ọgbọ̀n dáńpẹ̀ ní. Eh, kí ni à ń pè interfaith eh, interfaith dialogue kò ní nàìjíríà kankan kò sí end purpose tọ́wọ́ defined èèyàn dá ẹ lọ́ọ̀gì pẹ̀lú rẹ̀ ọ̀nà táwọn èèyàn ń sin lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ǹjẹ́ wàá parí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pé nǹkan kùjì gbọ́ ara rẹ̀ ní sọ̀rọ̀ tọ̀ ẹ̀rù nǹkan kọ́ máa lọ. <laughs> ṣé dáyálọ́ọ̀gì tí ọlọ́run ní kí mùsùlùmí ó ṣe kọ́ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ń fọ́ lójú pọ̀ lónìí ẹ̀rọ àgbẹ̀ yìí ta fi ń jẹ dáàlọ́ kìnìkìnì kan dáàlọ́ kò sí nàìjíríà kan tí wọ́n fẹ́ ara ẹ̀ bàjẹ́ lùgbé kásá náwó kásá jókòó kásá wọ́tà àwọn tọ̀hún táwọn ń promote ẹ̀ àwọn ní nàìjíríà tó bá wọn lẹ́rù dùn ọ̀nì dáwà àti ǹjẹ́ ó ń ń fún wọn ní nightmare ọ̀nì àdáwà wá torí mú àwọn ẹlẹ́mẹ̀ntì kó ní gbogbo ẹ̀dá àjọ máa sọ̀rọ̀ lọ́rọ̀ tí ó ní pé nìkan ní <laughs> ọ̀kan mi gbogbo ẹni tó ń bá wá ṣàtẹ̀jú pé bàbá ti ṣe dáadáa bá ti ṣe dáwà fún àkókò gbọ́ bí ọba ti gbọ́ kọ́ mọ́ gbàyé mọ́ òun náà sọ ànábì o sọ̀rọ̀ máa sọ̀rọ̀ a sì dá wà fún ẹni tí èsè mùsùlùmí dandan ní wàlùdàkùn mẹkùn ọmọtún yàgòrò nàbí màrúfi wáyà nìhàwùnà ànàmọ́ńkà lùwàlú mẹ́nọ́nà bìlà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ tìjú ọ̀gbọ́dọ̀ gbóhùn ọ̀fẹ́ wà tọ́lẹ́ràn ẹ̀wọ̀n orí mi lákàtà kíkí kọ́ wa gbàgbé pé òun gbọ́dọ̀ ṣó bíútì ìsìlámù tó ẹlòmíì ọ̀gbẹ́yìn at the same time mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jálá ṣe jù pé bá a bá ti wí fún yín àbíkẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ bá ti gbà ẹ̀ gbọ́dọ̀ gbáyé mọ́ ànábì òṣè bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ ọlọ́fà àgbẹ̀tọ́ ànábì ṣe wá àti báwọn ìyàwó bí ànábì ọ̀dọ́gbọ́n sí kọ̀ kọ̀ ṣe dipulọ́másì ńbẹ́ pẹ̀tọ́ ojú ọ̀nà kẹwàá ojú ọ̀nà ìmọ̀lọ́lọ́run aṣáyé o make it clear ẹni ọgbọ ọgbọ nù wọn báàgì padà ká ní kọ́dà ẹni ọjà afá gbà nù wọn lẹ́nu àwọn tó gbọ́ àmọ́ká nínú wọn làwọn ń wò ó láwọn wà iná làwọn wà ó ànábì ògùn wọn kú láyé sọ̀rọ̀ ńlá ọ̀sẹ̀ kí ló kù ẹ̀jẹ̀ wà kàn ní next step peaceful coexistence ọ̀dà bó o láti gbọ́ wọn á gbé ní kẹ́ni lálàáfíà. yóò là lẹ́bi practicalize sọ̀rọ̀ sọ̀rọ̀. dáwà bọ́lá bá ní kí parí àwọn tó gbọ́ àjọmọ̀ ìyá àbí àwọn tó kù bó láti sáàmà wa léwu ara wa máa ń lópin ìgbà tá a bá lè jọ gbé papọ̀ in peace Islam ò takò òun ló fà tá a nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ní ẹ̀yìn Yahudi ẹ̀ wá o ẹ̀yà àjọ kí ló yẹ ọba àárọ̀ àwọn àtẹ̀yìn ní ọrùn òfin ni o àwọn oníṣẹ́ nǹkan báyìí ẹ̀yin oníṣẹ́ nǹkan báyìí àwọn oṣẹ́ nǹkan báyìí ẹ̀yin oṣẹ́ nǹkan báyìí wàá da Rasulullahi sallallahu alayhi wa sallam bil madinati min al yahud wa kataba bidhalika kitaba mo ní àwọn ọ̀rọ̀ ńláńlá méjèèjì tá bẹ̀rẹ̀ lónìí báàbù ńláńlá tó fẹ̀ẹ́ jumla alakọkọ díẹ̀ wọn bala sọ pé ká gbàgbọ́ ní dáwà ẹ kíni relationship kíni àlàfo mùsùlùmí pẹ̀lú ẹni tí èyí kíni kílà kọkọ nọkùnrin ti láti kíni starting point òní dáwà èyí ká máa tàn rẹ ni a máa ilé náà gbogbo ẹ náà lọ wọlé àgbogbo ẹ wọlé o ìnà dínà ìnà lọ yí àti ìjà ọgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ní ọba wa gbọ́ sínú oko láyé ẹ jọ wa wá bẹ́ẹ̀ ti sigi ni ẹ bẹ́ẹ̀ ṣe jọ gbé peacefully torí náà ọ̀nà níbi táwọn èèyàn bá ti ń di ta àǹfààní síra àgbẹ̀bí sọ̀rọ̀ sọ̀rọ̀ àgbẹ̀bí ṣe dá wà àwọn tó gbọ́ ọ̀wọ́ ẹ̀kọ́ mọ̀ àwọn tí ọ̀gbọ́n lọ́dà gbogbo ló kù bó o ní a ti jọ gbé kíni ìwé àlàáfíà wàkàtà bàbí dáríkà kìtàbà kọ́dà ànábì òjé kọ́ máa lọ́rọ̀ ẹnu ó ní wọ́n ṣe kí ni wọ́n ní wọ́n mọ́lẹ̀ wàkàtà bàbí dáríkà kìtàbà despite the fact pé ànábì ọ̀wà literate sọ̀dọ̀dọ̀ àwòsànà ànábì ọ̀wà nǹkan kọ́ dépò pé àgbàgbẹ́gbọ́n náà máa dọ́kúmẹ́ǹtì nǹkan tẹ́lẹ̀ lójú ọmọ àkọyẹ̀kọ́ dọkumẹ́ntì lé but ẹni tọ́lọ̀ ń gáìdì lànà yìí sọ̀rọ̀ kò ní í ṣe nǹkan kan tí ò nídìí. èyí tó kọ́mọ̀ nígbèsí ayé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ léyìí tó pọ̀ jù gbogbo ọ̀ràn kọ́ńtrákì ànábì ẹ̀nu lásán gbogbo ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtrákì ànábì wọ́ léyìí tí àwọn ènìyàn náà wọ̀ láàrin ara wọn ọ̀gbìn márùn-ún bíi eh, kọ́ńtrátì báyìí náà ẹnu ọlọ́pọ̀ jù ẹnu làwọn èèyàn fi sábà ti fi sọ wọn ti sọ náà akọ àkọọ́lẹ̀ ọ̀rọ̀ sí màtírí òun náà lọ́jọ́ jẹ́ pé à ń kìlọ̀ fún gbogbo ọmọ mùsùlùmí lónìí kọ́ má jẹ́ kí òfin àdáhùn ọmọ nìyàn lọ wọnú làákàyè wọn tí ọmọ wa fi jàmbá àwọn èèyàn kò tọ́ sí mùsùlùmí lẹ́nu kọ́ mọ̀ pé òun jẹ́ èèyàn lówó kọ́ wa ní wa san kọ́ wa ní ìwé tí mo kọ́ fún yín dá tí wọ́n sì mọ̀ pé òun ṣe kí ni ọ̀jẹ̀ lówó. kò tọ́ sí mùsùlùmí tí bàbá rẹ̀ àbí rẹ̀ ó jẹ́ àwọn èèyàn lówó àbí wọ́n jọ da bísíǹsì pọ̀ ìyá wa kú bàbá wa kú wọ́n ti wá wádìí lọ́dọ̀ bàbá pé ṣe ní agbẹ́mẹ́ntì ọ̀gá pẹ̀lú alájùkẹ́ níjà agbẹ́mẹ́ntì bò àwọn arájọ́ àwọn èèyàn dára wa bàbá ti gbára wa gbọ́ àwọn ti lè mọ́wọ́ nígbà bàbá wọn kú táwọn ọmọ àtọ̀wọ̀ àwọn àyókù wa pé tọ́ lẹ́yìn táwọn ti sìnkú bàbá ìtọ̀ tí bàbá yìí fún nípa àjọ ní ilé yìí ni ọ̀yà àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ fún àwọn ẹlọ́múwe àgbẹ̀mẹ́ntì wa tó o sì mọ̀ pé kò sí ìwò gbẹ̀ǹdé máa ń bì éèkù bá àwọn kẹsẹ̀ mùsùlùmí gidi o èyí tó pọ̀ jù nínú kọ́ńtrákì mùsùlùmí láti ayé ànábì sọ̀rọ̀ sọ́lá ẹ̀dùn lásán wọn bí sọ̀rọ̀ wọ́n sì gbà pé báwọn ti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó rí àwọn méjì àmọ́ ara rẹ̀ òfin ọmọ ènìyàn jàǹbá màmẹ́bí àdámọ́ òun lọ fa pé ẹ̀sà kọ̀ kalẹ̀ àmọ́ bàbá kọ́ nù sẹ̀ríà kò sí yàtọ̀ láàrin written and unwritten contract sọmárì tí ń sọ nínú sẹ̀ríà kò sí Eh, nínú òfin èèyàn ni wọ́n máa ń pè contract kan is unenforceable nítorí pé wọn ò ṣe kí ni wọn kọ kalẹ̀ ìran àwọn contract kan bẹ nínú òfin ọmọ èèyàn òfin ilé ẹjọ́ sọ fún ọ nígbà ìgbọ́n tó wí is unenforceable contract yìí wọ́n náà mọ̀ pé ẹ̀kọ́ kọ kalẹ̀ ni agbègbè ní àbá talẹ̀ any landed property nínú òfin ọmọ èèyàn wọn ìbẹ̀rù láti ń talẹ̀ o ọba kalẹ̀ tí ọ̀kọ́ ojú oṣù kànga àmọ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bí ewu báwọn sẹ̀rí òwú báwọn sẹ̀rí òpè kò tẹ̀ kànga ń tẹ̀ ti pé ńgbà táwọn ilé yọ mọ̀ pé mo agbọ́dọ̀ kọ́ kínní ìkalẹ̀ ọlọ́run ti mú wa àdúrà ìjàmbù ti mú mú wa ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ nàìjíríà ìṣẹ̀lẹ̀ ń bomi náà bàbá kú àbí ìyá kú ẹ̀sìn màpọ̀ òun nìkan kó ní bísínẹ́sì báyà ìlọ́mú òye táwọn alájí ṣe fún yín wá. òṣìwé kankan àwọn tí ń ní ogójì ọdún ọgbà gbọ́tọ̀ ọdún làwọn tí ń jọ́ ṣe àwọn ọ̀gá wa o ọ̀la ti síwèé tí wọ́n sáyẹn bí wọ́n mú wọ́n ẹlòmíràn tó di yẹn pé signature àwọn alájí kọ́ yìí gbẹ̀ndé máa ṣe orílẹ̀ yẹn ṣe mùsùlùmí gidi o gbogbo nítorí wa pa wá láṣẹ ni pé yá ayyuhal ladina amanu awfu bil 'uqud. ọ̀kúùdù ń bẹ̀ wọn kọ́ńtrákì lọ jẹ́nẹ́rálì ọlọ́run pé ọ̀kúùdù màkìtúbà pé àwọn kọ́ńtrákì tí wọ́n kọ nìkan ní ẹsẹ̀ gíní nìkẹ́ fọ́ọ̀sì gbogbo èyí tá a fẹ́nu sọ èyí tá a kọ́ kalẹ̀ kó lè tó ṣe pọ̀ mo ti wí lójú ayé àdébí sọ̀rọ̀ sẹ́lẹ̀ kọ́ńtrákì ọtún tán náà àwọn ikọ̀ torí náà kí ọmọ mùsùlùmí ọmọ yẹn kọ́ má jẹ́ ṣètò ọ̀nà olóhùn pàtàkì jùlọ ọba ti dọ̀rọ̀ owó ṣètò ọ̀nà ọmọ wa gbogbo làákà kí làákà ìbáyàn àbí lọ́ọ̀yà ọmọ akọ́yàn bẹ́ẹ̀ sọ fún ẹ ní ìwé dán kọ́dà á sọ fún ọ kí láàbù má kó lómi lọ́dọ̀ ọlọ́run gbogbo kí ní ìlú ń ká gbọ́ dálẹ̀ ìbẹ́nìkan lọ́ọ́ dájẹ́ ẹlẹ́lẹ́ but at the same time ǹjẹ́ ìwọ ni kí mùsùlùmí ọkọ contract kalẹ̀ kì í ṣe é wọ múra bí màá yín ẹ̀rí nù wàkàtà bàbí dáadéka kìtàbù àlẹ́bí ta ní ìtọ́pọ̀jù almost ninety percent contract rẹ̀ kínní síbẹ̀ náà ọjà àmọ̀ pé kì í ṣe é wọ èyí ní ìdíkẹ́ sí kẹ ọ̀kalẹ̀ ẹ̀kọ́ ọ̀kalẹ̀ kọ́dọ̀ náà lọ fà á olùwà fi pa aláṣẹ fún wa ní Al-Qur'an Al-Karim àwọn àlùfáà kan ní amóhùn bẹ́ẹ̀ wọn lè lùjú bí dandan ni ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ńtẹ̀ sí irúsì ní kọ́dà yóò ní ìṣe dandan ilé tẹ̀ gbà ọ̀dà ni èèyàn bá kọ́ kó ṣe kankan. ya ayyuhal ladina amanu idha tadayantum bidainin ila ajalin musamma faktubu dẹ́yìnù ń bẹ̀ wọ́n ṣe gbèsè o ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo kọ́ńtrákì tẹ́ ẹ bá ṣe tí ó create obligation fẹ́nìkan lọ́jọ́ iwájú ìtumọ̀ dẹ́yìnù ló ṣẹlẹ̀ àná gbèsè náà ń bẹ́ ń bẹ̀ ni àmọ́ kìí ṣe gbèsè nìkan ìtawà mọ̀ ni pé ọ yáwó lọ́wọ́ rẹ̀ ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ bá yáwó ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ bá yáwó kí n bẹ́ẹ̀ náà yàwó rẹ̀ bẹ́ẹ̀ bá tajà láwìn ń bẹ́ẹ̀ ń ń bẹ́ẹ̀ nù ìdá tàdá yá ń tún ìd torí pé o ti create obligation kan tí ó due at a date in future èyí ti sọ gbogbo ìjọba ti ní pé ìwòsàn nǹkan báyìí ní ìgbà báyìí gbogbo ìyẹn ní sẹ̀rí àgbẹ̀nìkẹ́ni sẹ̀rí àgbẹ̀nìkẹ́ni sẹ̀rí àmì láńgbèjì míì fún gbèsè pé ọ̀yà ń lówó òun ni kọ́rùdù ẹ̀yìn gbèsè ọ̀yà ń lò àmọ́ dẹ́yìn kẹ́nu ìgbà wọn gbogbo. Ceylon college ní eh, promise to you ní gbogbo eléyìí lẹ́nu méjì a ta nǹkan báyìí fún àwa náà ra nǹkan báyìí àbí àti ọ̀rọ̀ ayé sanwó ní ìgbà báyìí gbogbo ń tọ́ba ti jẹ pé ní lẹ́yìn ẹ túká lónìí ẹ máa retí lẹ́yìn kan san yìí báyìí àbí yóò mú nǹkan báyìí wá àbí yóò lẹ́nu náà fọ́ọ̀tù ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ náà ni gbèsè ọ̀yà lówó fún lówó náà gbèsè lòun náà ọ̀nà create obligation kan in future ni torí náà èyí ò gbogbo eléyìí kí ni tó máa rìn kò ní pé kéèyàn má tún wá sí gbọ́ pé ní wọn là níbi kọ gan ọlọ́run ànábì náà kọ kèé kan kọ lọ́pọ̀lọpọ̀ ní sọlọ́mọ àwọn sọlọ́mọ ànábì láwọn tí bá kọ torí náà kèé ṣe é wọ̀ kéèyàn ò ṣe kí ni kọ kọntrakt kalẹ̀ nbọlẹ lórí àyà kùránì níbẹ̀ ìtàn gbèsè ayé àgbáyé wákàtà gàdìdá níka ìta àwọn àlùfáà òní síra àwọn kọ wa lẹ́kọ̀ọ́ kan bí wọn ní dáa wo níta nẹbi ṣe yìí sallallahu alaihi wasallam kìí ṣe àwọn yahudi nìkan là nẹbi ní irú agirimẹǹtì yìí pẹ̀lú wọn àti kàánù tíra yìí náà anabi mbẹ maka jẹ́jẹ́ rẹ̀ àwọn ará madina wọn wá wọn wá ní akọba alakọkọ wọn wá ní akọba ẹlẹ́ẹ̀kejì kí làwọn náà ń sọ fún wọn ń jọ ń segin ni wọn ń dá agirimẹǹtì náà ni ya máa bọ̀ wá lu wa tọba dé lu wa kò ní sí wàhálà ẹ ṣe nǹkan báyìí ìwọ náà ṣe nǹkan báyìí á ṣe nǹkan báyìí fún agirimẹǹtì náà kì í ṣe tí wọn kọ yóò kàlẹ bẹ́ẹ̀ akọba alakọkọ bẹ́ẹ̀ àwọn akọ́mọ ẹ̀ lẹ́ẹ̀kejì ọ̀kọ́ àmọ́ the first time tá ànábì ọkùnrin tá into any agreement pẹ̀lú àwọn Yahudi ànábì ni wọ́n lọ kọ́ kalẹ̀ èyí ò ní fún wa lára pé ní wọn ìṣe ni èèyàn kọ́ kan tán òpè nínú àwọn tó lè nẹsẹsítéètì kéèyàn ọmọ kì kọ́ má dá kọ́ńtrákì dọ́rọ̀ ẹ̀nu lásán òun ní ká rẹ̀ ni kí o ṣe é ṣe kí ni kí o ṣe fọkàn àlùfáà oníṣírà ni àwọn wòye sí bẹ́ẹ̀ pé kì í ṣe àkọ́kọ́ àgbélẹ́mẹ̀tì dánilẹ́bí ó ní ní pẹ̀lú àwọn aráàlú kan pẹ̀lú àwọn èèyàn kan kì í sì kọ́ kalẹ̀ àmọ́ gbòdì làwọn Yahudi kátàbà bìdáàlìkà kìtàbà yòókọ́sù àdàdàlìkà pé gbogbo ìyá náà bá ti kẹ́fìn pé ó ń dàgbà lélẹ̀ kò ṣeé fọkànbalẹ̀ sí a má jẹ ọmọ lórí kíni má jẹ ọmọ lórí ọ̀rọ̀ ẹnu ẹsẹ̀ kíni ẹ̀kọ́ kalẹ̀ kódà bí ó sì rí bẹ́ẹ̀ náà mo ti ní ẹ̀rí ni eléyìí tó fún wa pé kìí ṣe ìwọ bàbá rẹ ni ó gbéwò ìta pé ẹjẹ akọ àdéhùn àmì ìyìn lẹ yàrá sẹ wàá gbẹ lórí yorùbá nínú àgbà kódà lómi ọwà bínú pé torí mi lọ yá mi lọ wá lọ gbéwò jáde pé gbàgbọ́ kalẹ̀ pé ọ sọ mí ló ń jìbìtì bọ́ọ̀ ọ sọ ló ń jìbìtì fèsì wò ẹni bá ló fẹ́ kọ̀ tó ayà kúrá níbí ẹlòmíì ló ń wọ́n sọ dídá mọ̀lẹ́bí ńgbà ní yà ló ń ní ọ̀rẹ́ ìlú kínní ọ̀rọ̀ wá ní kó ń ṣiṣẹ́ máa tọwọ́ bọ̀ mí wọ́n àti ẹni tí yóò fi lọ́kàn balẹ̀ ló tọwọ́ bọ̀ mí kèé ṣe kí ni kèé ṣe wọ̀ nínú eh, hadithi tí Sheikhul Albani hasan rẹ̀ alimami sẹ́yìn ìdígbà wa alimami Ibn Majah àtọ̀pọ̀lọpọ̀ náà wà lẹ́fà wọ́n ní wọ́n ń pe arákùnrin kan ní nínú àwọn sọ̀hábì ànábi sọ̀rọ̀ sọ̀lá sọ̀rọ̀ rẹ̀ ní al-Adda'u ibn Khalid al-Adda'u ibn Khalid radiyallahu anhu àlàdà àbùkálìbì ni máa sọ fáwọn èèyàn ń sọ fẹ́nìkan jọ kan pé àlà òkòrí òkà kìtà bá ń kàtà bá wúlí rọ̀ṣúlùlọ́ọ̀lì sallallahu alaihi wasallam. ṣé kí n fi kọ́ńtrákì kan dàbẹ́bí kọ fún mi hàn alánàbì dábàá kọ̀ọ̀kan awárẹ́ nìkan bí ànábì kọ kọ́ńtrákì fún un ẹgbẹ́ ó di. ó di ó di ó di nǹkan tí tí tí sọ tí ọ́ gbé kí ni ànábì kọ̀ọ̀kan fún mi sọ̀rọ̀ àṣọlá àlàdà àbùkálì dìtì ń sọ fẹ́ni kan jọ kan pé ǹjẹ́ wọ́n nígbà tí náà ń gbé ǹjẹ́ wọ́n ní lọ́wọ́ rí níbo àṣẹ nílé ǹjẹ́ ẹni òní àdàkùnjó wọn ò rí ó sì gbé jáde fún kíni bẹ́ẹ̀nbẹ́ hàdà mashara alàdáwò ibn khalid min muhammad rasulillahi sallallahu alayhi wa sallam abidan aw amata la daa wala ghaila wala khibta bay al muslim al muslima. anabi anabi ra nǹkan lọ́wọ́ mi sì kọ́ àdáwò ni mo ra nǹkan èmi mo ra lọ́dọ̀ anabi lọ́nà hàdà mọ́ṣítàrà àdáwò ibùdó khalidi min rasulillah sallallahu alaihi wasallam inú náà ń jẹ́ ẹ̀rí pé ní kìí ṣe wọ̀ kásìkìnì ká dọ́kúmẹ́ǹtì kọ́ntrákì àmọ́ àdọ́kúmẹ́ǹtì àdọ́kúmẹ́ǹtì èyí ń wò rìlíìfù yẹn ò fọ́bìlìkéṣàn ò mùsùlùmí yìí tó ń lò pé mo wọ́n sáǹsì fún yín ìwé tí wọ́n kọ́ fún yín dá kò sì mọ̀ pé ọ̀jẹ̀ wọn ló wúlò tọ́ torí náà wàkàtà dàbídá àyíká tètè àgbà anábì kọ sọlọsọlọ pé wọ́n dọkumẹ́ǹtì ìtọ́sẹ̀lẹ̀ láàrin ọ̀wọ́ àtàwọn ìyàwó gbẹ́njọ́ náà àti sọ̀dí táwọn àtò mi sí ra wípé ètò fi yàtọ̀ ni pé ànábì disagreement bìfọ́ eléyìí àmọ́ àwọn eléyìí hmm, wọn ìṣẹ̀yìn èèyàn ṣe kí ni wọn ìṣẹ̀yìn èèyàn fọkàn tán ò fún náà káwa náà mú lẹ́kọ̀ọ́ ń bẹ̀ ọ́ gbìyànjú bá ti rí i pé ẹ̀mí wọn balẹ̀ sẹ́ni òun bá ṣe wá ẹni tí wọn bọ̀ ọ̀kọ́ fún ẹ̀sán tí òfin ní ìdíje ni tí òfin ní ìdíje ni. وأسلم حبرهم عبد الله بن سلام رضي الله عنه ẹbí ní mo wí lẹ́ẹ̀kan pé relationship mùsùlùmí sẹ́ni tí èṣe mùsùlùmí àkọ́kọ́ rẹ̀ ní dáwà kọ́lá nẹ́bí ṣe kí ni nẹ́bí ṣe dáwà èyí pé níta nẹ́bí rí bẹ̀rẹ̀ ni pé ẹ̀dá àjà àjọ máa ya náà rọ àgọ́ bákan náà gbogbo ẹ̀rọ bákan náà ti gbogbo ẹ̀rọ ẹ̀yìn nàbí náà ẹ̀yìn dàgbọ́ yìí ànábì pè wọn kọ́dà ẹni ọjà àfa haburu àfa níjẹ bẹ́ẹ̀ àfa yahudi ni wọ́n ń pè ní kíni haburu ẹni ọjà àfa àwọn tó mọ̀kíw abdullahi bin salam òwúrò dodo ọgbà gba ànábì ya nkún kàgbà ànábì ṣe kíni ànábì ṣe dáwọ̀ sọ kìí bẹ́ẹ̀ kàjá máa ṣe ibi dáálọ́ọ̀gì <laughs> máa ṣe ntàfẹ́jì nìkan tí ò ní tí ò ní pọ́pọ́sì kan àmọ́ èké kìí ṣe dandan ni a bá ti pè pé ọ gbọ́dọ̀ gbà bí ọba ti ti gbà kókó láyé à àṣejù lélẹ́yìn ọ̀nà rí practically ń bíbi ṣe ayé ànábi sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn sọ̀gbà àwọn tí ọ̀gbà yìí wá bó láti ọmọ gbégbé àlàáfíà àkókò àwọn àtẹ̀yìn ẹ̀mí ṣe nǹkan báyìí ẹ̀mí ṣe ṣe báyìí ìjọba ẹ̀ ṣe nǹkan báyìí ìyá tí ó tọ́ sí yín ni. wàkẹ́bàrà àmọ́dùnrún àǹtàwí náà Ama àwọn tó pọ̀ nù wọn ni wọ́n ṣe kí ni ni wọ́n fọ́ àfa àwọn gbà síbẹ̀ náà àwọn ọmọ kí wọ́n gbà àmọ́ ju ìtọ́pọ̀ nù àwọn Yahudi ń náà ni wọ́n ṣe kékeré lọ nẹsẹsitéètì kínní peace accord ẹ̀rọ ajájọ ó láti máa gbèrú ní lálàáfíà lókè èyí pé ẹ ẹ ẹ gba ìsìlámù kò ní ní pé kú láyé bọ́lọ́mọ abẹ́ mú un kó lẹ̀ pẹ̀lú ọ̀nà ọlọ́run lọ́wọ́ kásẹ̀ ń kó lẹ̀ bọ́lọ́mọ bá fẹ́ kí ẹ wà pẹ̀lú dání oní hekima tó torí ẹ̀ dání àdúgbò lọ́dọ̀ ọlọ́run bọ́lọ́mọ ní káwọ́ ọmọ náà àá sì sọ fẹ́yìn náà pé ẹ̀ sì lójú ọ̀nà. وكفر عامته وكانوا ثلاثة قبائل قبيلة متى من بنو kẹ̀yìnàkọ́ àwọn tá a bẹ̀ ní bànú kẹ̀yìnàkọ́ wàbánú ànàbí wàbánú kùrọ̀ ìbọ̀ ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí làwọn Yahudi tí wọ́n ń gbé ìlú Madina lójú ayé ànàbí sọ̀rọ̀ ìbọ̀ وآخى رسول الله صلى الله عليه وسلم بين المهاجرين والأنصار النبي صلى الله عليه وسلم àwọn mọ̀hábìrì tí wọ́n àtàwọn ànsọ táwọn gbé wọn dára bò wọn dára bò nínú ànábì mú ẹnì kọ̀ọ̀kan yóò mú mọ̀hájúrí kan tí ọ̀ máa sọ òrùlé wọn ò ríra wọn rí ètò ọmọ ìyá rẹ ni wọ́n sì dọ́mọ ìyá látijọ́ náà ẹni tí wọn ò ríra wọn rí wọn ò wọn rí wọn ò tán kọ́ra àwọn ìsọmọ ìlú kan náà ànábì ṣe ń ṣe kí ni ń ṣe oṣù wọn fọ wọn sì gbọmọ ẹyà kódà bàkánú yàtàwàrà fún nàbí hàlẹ ìhà ìbìdá ìtìdá ìlúsílà níbi tí gbọmọ ẹyà yìí tànàbí ṣe láàrin wọn tó wọn ilẹ̀ dé kódà wọn jogun ara wọn gbà náà òfin pé kọ́mọ ojogun bàbá kí ọkọ ojogun yàwó bí yàwó ojogun ọkọ kò tí ì dé ńgbà wọn bá a ti kò tí ì dé fún kí ni wọn fi ń jogun ara wọn ọmọ ìyá yìí náà ni àmọ́ ìyẹn ò jẹ́ parí o ọ̀nà ìyàfa àti ní fíjì dáì àti islam níbẹ̀rẹ̀ islam ńgbà ọ̀yá ọlọ́run padà wá sófin gbà àwọn mọ̀lẹ́bí ni kí wọ́n máa jẹ ogún ara wọn ìjọba ya ti ń ìwàmọ̀ wà lọ́tọ̀ àmọ́ tó bá dọ̀rọ̀ ogún mọ̀lẹ́bí nìkan ni máa jogún mọ̀lẹ́bí tẹ̀sán bá pa wọn pọ̀ ẹ̀rùsán mọ̀kọ́dá mẹ́rin alẹ́ kọ́ra bàná níbẹ̀rẹ̀ islam ọmọ ìyá yìí kọ́dà ó ní priority àbófù pé wọ́n bí wa gbọ́dọ̀ bá kan ràn ogun àbọ̀gẹ́ ni mo ti wí eléyìí wà níbẹ̀rẹ̀ ìsìlámù kò sí má níṣẹ́ o bàbá jọmọ ìyá ní ìsìlámù àbára wa ṣe àlùyò tìra wa àmọ́ tí ọba di kẹ́nìkan kú ẹnìkan ò ní ìjogún rẹ̀ tí ọba jẹ́ fámìlì rẹ̀ gẹ́gẹ́ bí òfin àkùrá ni ti wà bẹ́ẹ̀ irun tí ànábì sọ̀rọ̀ sọ́lámù ṣe sànábì sí àchíìvù rẹ̀ láàrin àwọn almuhajirun àti àárín àwọn àǹsọ́ mo ní ara tó jẹ́ kí àkọ́kọ́ àwọn mùsùlùmí alákọ̀ọ́kọ́ àti ìlú ìlú ìsìlámù àkọ́kọ́ gbogbo ẹ̀ lọ́lọ́run fi ràn nẹ́bí ọfọ ayé ràn ọfọ ọ̀run ràn ìka òtá nẹ́bí ṣe ìmọ̀ àkáàtò yìí kìí ṣe pé ọ bẹnẹfíìtì wọn bí ẹ̀sìn nìkan kọ́dọ̀ bẹnẹfíìtì wọn pọ̀ wáyé ọjẹ́ kí àlàáfíà wà ọjẹ́ kí wọn ríra wọn àsùnwọ̀n kankan náà wà. ọ̀pọ̀lọpọ̀ ọdún ti ń dàrú ní ayé lónìí lórí nǹkan yìí ni ló ń ní mí pàtàkì jùlọ láfíríkà nínú òlútọ ka níbi wọn ti bí mi ní iye ọyàtọ̀ fún bí wọn ti bí wọn ní áfíríkà áfíríkà lè kàn sí. ọ̀pọ̀lọpọ̀ mo máa ń sọ fáwọn èèyàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà tó kọ́ àwa ní ìlú anagba Muhammad sallallahu alaihi wa sallam ó tẹ̀kì wá ní yíyẹ kátó mọ màlúù wò ni wọn ẹni abámá ẹlòmíì àtà gbogbo bá di kéwú lọ́dọ̀ wọn tó náà ọ̀dà àmọ́ ìmọ̀ dìbí ẹlòmíì màdínà náà láti láti bá ọgbọ́n náà ti kọ́ wọn tó pè náà wọn kọ́lẹ́jì náà wọn kó bá méjì wọn wá bóyá ọ̀bọ̀rọ̀ bá fẹ́ kàn án jọ kan lẹ́gbọ́ pé àbàbà ọmọ bíi one thousand kilometre síbí ní ìlú wọn àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀bílà mọ̀lẹ́bí nǹkan kan ìbí wọn ti bí ayé ẹ̀yàn máa tọ̀ ń gùn wá ẹ̀yàn máa lẹ gbó ìkọ̀sí lọ́dọ̀ tiwọn ọlọ́run ní kí islam ó ti yanjú ẹ̀. níbi tí ó burú dé ní áfíríkà nílùú nàìjíríà yìí nìsín kọ́ra bẹ́ẹ̀ yẹn bá jẹ́ bọ́ọ̀n ni ó tún gbogbo ojúṣe ó ṣe gbogbo nǹkan ó sì dá sí wọn kankan gbọ́dọ̀ ọmọ rẹ bá lóun ọ̀jẹ̀ kánsílọ̀ local government wọn ó pè náà gbà ọmọ ibi ẹni wà ní ìlú ọlọ wá ní kéèjé bí yín kéèjé ẹwọ ń tà ń dẹ́wọ́ nàìjíríà nísìnyí ńgbà bá dìgbà òṣèlú ni wọn aránṣẹ́ sí ọmọ wọn kan ní Àbújá tí wọn kọ wọn mọlẹ o àmọ́ wọn fẹ́ kájòyè ọmú wọn ti kà á fún pé <laughs> ìpín táwọn yìí èèyàn lọ kí ìlànà yín lọ́wọ́ àní kíní wá bàbá yàwó náà ṣe bàtúbàtú bàtúbàjọ́ ọ̀gbà kíní wọ́n ní ẹ̀ṣẹ̀ ń gbóhùn tẹ́lẹ̀ àwọn ọlọ́pọ̀ jù ní ọgbà àwọn tẹ́ gbọ́ pé ẹnìkan wà ní àwòsí ẹnìkan ṣe kíní kan. Hmm? mo béèrè pé bóyá abáàkà máa yìí bóyá òun òbí pé ta ni kánsílò àdúgbò á ní ìyá wọn ní òbí nílé yóò yọ àmọ́ títí yọ ọjà ní ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ torí náà ànábì kọ́ wa létò ayé ó sì kọ́ wa ń tọ̀ mọ́ níbi tá a lọ ọ̀rọ̀ mu akáàtù yìí kọ́dà kí n sọ̀rọ̀ ẹ̀sìn nìkan ó wúlò fún kílù ọ̀dà ìmọ̀ wádìí fún tíntíntíntín pé àwọn kan là tọ̀hún lọ àwọn kan ní kíkan gbogbo kálukú lọ́tọ̀ rìn wá láyé kò sẹ́nìkan tí níjọ́ ń gbàdá wa lé ní àwọn wáàsí eh, alfaagba sheikh adam abdullahi lórí alayhi rahmatulah kọlọ́wọ́ kẹwàá àdúgbò àwọn òkú mùsùlùmí nínú wáàsí wọn tí mo gbọ́ tí ń gbàgbé ni pé ní bẹ́ẹ̀bá eh, ní ara lọ́rin ni mí ọgbà bẹ́ẹ̀bá sì lọ́mọ lọ́rin ni mí ọgbà ẹni tí igi kan máa ń bẹ́ lọ́rin tó wù bàbá ńlá bàbá tiẹ̀ kọjá lè wọ́n. and that is true that is true gbogbo àwa tá a mọ̀ pé àwa lè pilẹ̀ wí ìlọrin àdúgbò míì náà kẹsì ìlọrin nìkan pé àwa lè pilẹ̀ àwọn eléyìí ni wọ́n kàn ń wá ni wọ́n nígbà wọn bá fi wádìí bàbá kẹrin karùn-ún tí náà wọn mọ̀ bí táwọn náà ti ọ̀nà torí bí iṣẹ́ kàdámù ti wí lóòótọ́ ọ̀sẹ̀ nìkan tó lè púrúfù pé àwọn bàbá tó ń wù bí igi ní ní wọn bá lọ́wọ́ àbọ̀ wọn gbàdá gbọ́ pé yìí náà kàn sẹ àwọn kan rìn wá àwọn náà kan rìn wọn kàn jókòó ń bẹ náà yìí báyìí jòlí nù tó ní pé ẹwù bá nàbì yìí ṣe o sọlá sọlá nàbì yìí máa yá láàrin àjòlí wa àṣàṣọ ó sì wúlò ó fún wa nípa ayé ó fún wa nípa àìkíyàmá eléyìí náà ọ̀sẹ́ntì òní kẹ́kọ̀ọ́ nínú gbèsè ayé àdẹ́gbà Muhammad sọ̀rọ̀ àwọn tí ń darí wa àwọn olóṣèlú nkankan ẹ̀yẹ káwọn náà kẹ́kọ̀ọ́ ní eléyìí ẹ̀ òní a máa ń pè ní integration bọ́lọ̀ bá ti pa yín pọ̀ tẹ wàá lù kan náà àti kẹ́ ríra yín bá kan náà kàmú ìwé àbí pínpín pé ta ni ń bọ̀lá ilé ìdí wa ló ní àbíkọ́ mọ níwọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tẹ gbọ́ pé wọ́n lọ wájú àwọn ìlú èbó gangan àwọn bẹ́ẹ̀ yẹn bá ti wà náà ní ìlú tí mo rò bó ti sàn díẹ̀ báwọn nàìjíríà lórí èkó àìmọye àwọn ọmọ wa lọrin bí wọn ti ń jẹ nǹkan ní àmọ́ kò rí bẹ́ẹ̀ lọ́wọ́ kò ṣeé ṣe láwọn ìlú mi o eléyìí wọn làwọn èèyàn ti ń bọ́ àwọn ará èkó náà bẹ́ẹ̀ yẹn gbà alakoli hal èyí tá a wí ni pé anabi sọ̀rọ̀ sọ́lá ó ṣètò ayé ó sì lè gẹ́ni kò ṣètò àlùkìyàmù ara ń tọ́lọ̀ ní ká nẹ́bí orí tó rẹ̀ sí ni pé gbogbo àwọn ará Mẹdínà ń gbà ní wọ́n ríra wọn bí kẹ́mi ìjọ kan náà kò sì wúlò fún wa. وفرض الله سبحانه وتعالى إذاك الزكاة lára tí ọlọ́run tó fi rán ànábì sọ̀rọ̀ sọ́lá tó sì wúlò fún dawla Islam ní sẹ́sẹ̀ ń dìde ńgbà oníkọ́lọ́ ń gbé òfin zaka ọgbẹ́ kẹ́ni òfin zaka rifkọ́n ìfọkọ̀rọ̀ ìmọ̀ àwọn tó ní ìdí zaka ń gbà wọn àwọn mọ̀hájì bí wọ́n jẹ lówó wọn kó wọn wá wọn ní wọn kó kó maka ọ̀pọ̀lọpọ̀ wọn lò sí ni wọn ọlọ́run tó fi hàn náà àlejò sọ̀sọ́lá ń pè yorùbá náà máa ń pè ẹ̀wòwe yorùbá ó ní àjọjẹ òdò gbígbẹ́ni bẹ́ẹ̀ni kan bá ní kò sí rọ́tọ́ tá a pa fúnra wa àjọjọ ò lè dùn gbígbé ni bẹ́ẹ̀ni kan bá ní ah, ẹja tó máa jẹ ẹja tó máa jẹ fún ọgbẹ́ wa lónìí ọgbẹ́ wa lọ́la ọgbẹ́ wa lọ́tọ̀la òun ò ní nǹkan kan àbí kí bọ́ọ̀lù náà rí lẹ́sẹ̀ẹ́sẹ̀ náà fi ẹsẹ̀ rẹ̀ náà fi yá sí pé ẹja tó jọ jẹ́ ara ń dá lẹ́nu ìṣèlú tó pé a gbọ́dọ̀ wá nǹkan tí owó fi máa sàn lọ́dọ̀ ẹ̀yìn tẹ́ ẹ ní tí wọ́n máa lọ ọ̀dọ̀ àwọn jíjìn ní kí wọ́n ní. àti wọn máa wò yín wo kọ́lọ́ mọ́tà tó wò yín parí ọ̀pọ̀lọpọ̀ tálíkà ní ń fojú kówó olówó parí nígbà tí òbí kó wúlò fún un lọ́nà kankan. àmọ́ tó wọn náà bá mọ̀ pé ní àyànmá ti ní bàbá yìí gbé ten thousand ní sàkà àwọn lọ́dún yìí bàbá níbi yóò di twenty bàbá tún níbi yóò di hundred yìí ṣe bẹ́ẹ̀ interest rẹ̀ ni kí wọ́n níbi àbí wọ́n mọ̀ ní interest rẹ̀ ní kí wọ́n mọ̀ níbi tọ́ba ìpè àgbọ̀ yí bẹ́ẹ̀ olówó làánà mẹ̀kúnnù ni ó fi lè yọ owó pé ń gbà mẹ̀kúnnù náà máa ṣàgbà olówó pé a ọlọ́run mi jẹ́ ṣubú o <laughs> àmọ́ tọ́ba ti di pé mẹ̀kúnnù láǹfààní pé kò kankan yọ owó lówó yóò bí ìbínú yóò bí kọ́dà yóò bí ọ̀dájú ewu nàìjíríà yìí kò ti bí ọ̀dájú mo ti wí nínú wáàsí kan lọ pé bí ẹ báyìí kọ́ dájú tí ìwọ́wọ́ mọ́ owó olówó àwọn kan tó fà fáwọn tí wọ́n rò pé ní owó wa ni owó tí wọ́n lè jókòó lé òun nígbà tí plẹ́ẹ̀nì kan já lẹ́kọ̀ọ́ ní some years back táwọn ọlọ́pàá ẹsẹ̀ wa tó ń yin tí a ga àti wọ́n fi kókó kórí àwọn èèyàn kó ń bi tí àwọn èèyàn ti ń jóná ṣé wọ́n ní wọ́n má sànú wọn ni wọn kò wọ́n má sànú wọn àmọ́ wọ́n rí báwọn eléyọ̀ sànú kankan àwọn ń sáré tó aago lọ́wọ́ ẹni ń jóná lọ́wọ́ ẹni wọ́n mú àǹtẹ̀ jí rẹ̀ ẹni tí wọ́n gbé bírékì jí rẹ̀ ọ̀lọ́gbọ̀gbé ọ̀lọ́lọ́mọ yòówó tí ọmọ bá ti wà lára àwọn òwú wà láwọn máa ma ka èèyàn èèyàn bí rẹ ń jóná lọ́wọ́ làákà ìjẹnu wa sọ fún ọ pé kọ jáde rẹ pọtara tí máa fa náà ni pé ìbínú tí àìláǹfààní kan <laughs> ti ń sàn wá lọ́dọ̀ ẹ àwọn tó ní wọ́dọ̀ àwọn tí ò ní irú ìbínú tó ti bí sí wọn la irú ojú ọ̀wá lè tó kínní ká dájú ara àmọ́ láàánú gbogbo eléyìí ọlọ́run anábì sọ̀rọ̀ sọ́nà pé kọ́ wá pín owó ló jẹ́ ká anábì introduce kìnnì zaka pé kò ọ̀rọ̀ kọ́rọ̀ ní pé so ṣiṣẹ́ sí mi lọ́wọ́ ni kò nídìí kó ṣiṣẹ́ sí ọ lọ́wọ́ gba àwọn ọ̀rọ̀ tí máa jáde lẹ́nu olówó ọ̀rọ̀ pé ìtìyàn ọ̀kàn mi yọ wá bí táwọn náà pé bọ́ba lè parẹ́ kọ́ parẹ́. islam gbé kalẹ̀ pé kọ́lá kò kò kò nídìí kó kí ọkọ ṣeun olúwa ní dandan ni kọ́lá ọlọ́run tún ṣe é ní pílà rúkúnú mìnà àkàlù islam lọ́wọ́ bá mú two point five percent wá ó jìyà kó ló lè wọná wọn gbọ́dọ̀ yọ nínú owó rẹ ọlọ́run sì láwọn tó fún mi àwọn owó náà la fún lil fuqara wal masinna ma sadaqatu lil fuqara wal masakin. والعاملين عليها وفي الرقاب ẹni pé gbogbo àwọn kàtígórìsì àwọn tí ò ní lọ́wọ́ ni tó ní àràǹtà ní ẹbí tọ́lọ́ fi ṣètò létò ayé sallallahu alaihi wasallam bó ti lọ́n ti ní kọ́ ọ́ràn létò ayé ọ̀ràn létò àìkíyà gbàràtà nàbì dé Madina ní òfin ẹ̀ máa yọ zakadé وقد قال بعض الحفاظ من علماء الحديث إنه أعياء فرض الزكاة لا زكاة àṣìrúnà àwọn àfa aládìsí ní tí wọn á àwọn ọmọ àgbà tí òfin zakadé ò kọ dáwọn lójú àmọ́ àlùbá mẹgbẹ hazmi ní ara àkọ́kọ́ níta nẹbi kọ́kọ́ sí nígbà tó débò nígbà tó dé màdínà òun ní ọ̀rọ̀ zakadé هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين نعم وإياكم Molto è una cosa di là. È buono che tu lo so, è anche qui. Sbagliato. bóyá alakule hal ẹgbẹ́ ìbéèrè tí ó wúlò ní ọ̀rọ̀ olùkàmọ́ bẹ́ẹ̀ kó wọn ń tún kó ojú tó la àwọn èyí tún gùn àwọn máa wọn máa rága bo dúkìá ni ìsìláàmù tó dé àwọn rága bo kíni wọn rága bo dúkìá ni bí èèyàn bá kú nísìnyí àbúrò jogún rẹ̀ kọ́ra yóò jogún àwọn ìyàwó rẹ̀ oògùn wọn lẹ̀ pàtàkì jùlọ àwọn obìnrin ò ní nǹkan kan oògùn làwọn ganan tí wọ́n jẹ

ọ̀dà àwọn ọ̀rọ̀ ayàpọ̀jù ìtàbánájò ká máa sọ nísìnyí kí ilé ọ̀fíìsì àlè ìbálà lè ṣe tà àmọ́ ní sọ́márì ní pé kọ̀dá ìtumọ̀ kọ̀dá ní pé kọ̀dá ṣẹlẹ̀ ṣẹlẹ̀ èsì ní pé kẹ́nìkan ra ìta ń pè o. ẹ ìwò lẹ́yìn ẹ béèrè wọn ń tà. ìgbé kéèyàn ra nǹkan ọ̀rọ̀ àgbọ̀ béèrè tó ti ra mọ́tò. ẹni ní ìtàkùn. <laughs> ìlànà láwùjọ láàrin àwọn ìyàwó ń fi bẹ́ẹ̀ kò bá ìrètí bẹ́ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àṣọ. ṣé ìdágbé ń ta kẹ̀kẹ́ ńlàfẹ́? èyí ò ìgbà ẹ̀pọ̀ dé. náà ló fi dáa ká máa béèrè àlùfẹ́kùn máa lẹ ṣe yí farahàn àǹtẹ̀sọ̀ wúri. èyí ò ìṣe ìdáǹpè ní ayápọ̀ tẹ̀sí kọ́ ìdíjẹ́ ayápọ̀ tẹ̀sí ní kọ́ńtrákì méjì kan sọ̀dọ̀ kan. ó di yẹ háyà purchase àwa lẹ gbogbo ẹ̀ pọ̀ ẹgbẹ́ kẹ̀kẹ́ fún abẹ́ ẹgbẹ́ mọ́tò fún kò tí ì bí díẹ̀ tìyín náà ló ṣe kí ni ló sì wà àdéhùn yìí ni pé ọmọ sanwó tó bá ti wá sanwó ìdán o ńgbà òun yẹn wà sí kí ni ìyàwó àlejò nínú one million ọwọ́ san hundred thousand onígbà tó yẹ kó san táàtì báyà táàtì táàtì ní san kò rí san wọn lè ṣíìsì mọ́tò náà wọn lè ṣíìsì kẹ̀kẹ́ wọn adápọ̀ kéèkì wọn àmẹ́yìíṣẹ́ yìí nílò wọn ti tà á fún bíbí tiẹ̀ àdéhùn àdéhùn kàmí gbé ní òdòwó nísìn ọmọ ìdíkìnnì ọmọ àṣà díẹ̀ díẹ̀ but from day one wọn ti tà á fún un ayẹ́pọ̀ díẹ̀ díẹ̀ tà nǹkan fún yẹn from day one wọn ló bí ìfì fún wọn láti ṣe kí ni láti ṣíṣe at any point in time ó yé ọ̀yàtọ̀ ayàpọ̀jẹ̀ ìṣe ọ̀dà àmọ́ ẹ̀rí ká ọjà pé ní àbọ̀bá lówó nísìnyí one thousand ní àbọ̀bá ìpínlẹ̀ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ san owó one five ní ẹ̀rọ ti gbọ́ra yín bẹ́ẹ̀ láti ilẹ̀ kò sí kankan inú ẹsẹ̀ ayàpọ̀jẹ̀ ìṣe ẹ̀ so èyí ò ní ní èdè lágbáwá bẹ́ẹ̀ yóò tẹ̀sí jẹun pè yín bẹ́yọ̀ àtàkì ìyẹn ni pé san díẹ̀ díẹ̀ ọjà apá àti ìtajà fún àmọ́ ọmọ àtàkì ni ọmọ àtàkì díẹ̀ díẹ̀ àmójìdí díẹ̀ ìtumọ̀ nínú òfin ni pé whatever tó bá ṣẹlẹ̀ ẹni tí ó ta kẹ̀kẹ́ fún un kí ni ó máa kí ni ó sìn kí ni ó sìn bàbá tí ń lo kẹ̀kẹ́ owó ni àbí kẹ̀kẹ́ ẹ́ owó ni owó ló kù sọgbà sí níbi ayápọ̀jì èsì ni ó sìn kẹ̀kẹ́ ògbẹ́ ní kẹ̀kẹ́ ògbẹ́ ní ọgbà lọ́wọ́ ẹ̀ sódì yé tó ìjẹun ní kúkúrú ayápọ̀jì èsì bí wọ́n ti ń ṣe ọ̀dà o àmọ́ sẹ̀rí aláwọ̀ ọ̀nà tiẹ̀ àrọ̀ ọ̀nà ti sẹ̀rí àdéhùn mi òdì yé àrọ̀ ọ̀nà ti sẹ̀rí àmì mo ti sọ fún yín rí bíi wọ́n ń pè kan ní diminishing partnership àjọ ní nípìnlẹ̀ wọ́n máa wá san owó díẹ̀ díẹ̀ tí ìdí wọn ni ó fi máa ṣe kíni ó fi máa dínkù kẹ̀kẹ́ mẹ́wàá one million wọ́n sì ní hundred thousand péré lóní àwọn san nine hundred thousand ó di àwọn san kíni àbẹ́ àpọ̀jù ni wọ́n gbowó kan lọ́wọ́ tiẹ̀ náà àmọ́ àwọn ògbówó ń gbowó pọ̀ ti san nínú ilé ìdígbà tí ń fi tiẹ̀ náà yìí bọ̀dẹ́lẹ̀ ìṣẹ̀rí àwí yìí bẹ́ẹ̀ bá ti gba one hundred thousand lọ́wọ́ rẹ̀ ten thousand, nine hundred thousand kí ló ṣẹlẹ̀ yìí partnership ẹjọ́ nínú ẹjọ́ sí ìwé ìwé owó ìwé mọ́tò wọn wà lóko kínní lóko tani lóko ẹ̀ẹ́dẹ́gẹ́jì ìṣòwò ayá ọ̀jẹ̀ lóyìnbá ẹjọ́ nínú àmọ́ mélòó lẹ́yìn ní bẹ́ẹ̀ ní ìdá mẹ́sàn-án àwọn ní ìdá mélòó nígbà tó kí wọn ní ọmọ ìlú tí ọmọ fi ṣiṣẹ́ àdéhùn ní pẹtọ gbogbo owó tó bá lè pa sọ̀rọ̀ pé àjọ máa pín náà ni àwa la ní ìdá mẹ́sàn-án ní ìwọ lórí kíni ìwọ lórí ìdá kan àmọ́ ń gbé pé ìwọ fẹ́ padà ní kíní yìí ni tọ́ba ti kó ìdá mẹ́sàn-án yóò lè ju wa fún wa sórí ìdá kan jẹ yìí náà òun ni kò tán àtúndì àdá mẹ́sàn yìí àlùtúndà sí mẹ́wàá mi ìdá kan tó wọ jẹun kàmá bí jẹun ìdá mẹ́sàn yìí kó àwọn tó máa ṣe kí ni a máa gbà kí ló dé táwa ń gbà torí pé a fẹ́ máa ọ̀sẹ́ẹ̀tì náìtì pàṣẹ́ǹtì tiwa bàbá gba àdá mẹ́sàn lónìí bàbá di oṣù mẹ́sàn ń bọ̀ àwọn kakulétẹ̀ ownership ti wo ti reduce bóyá o ti di eighty five percent kẹ̀ẹ́dì di mélòó ti ẹ̀dí mélòó fifteen tọ́lá tó dìgbà míì àtúntì kó dà mẹ́sàn-án nínú ẹni owó oúnjẹ nìkan lọ́wọ́ kàn máa lò àmọ́ ọ̀nà ìmọ̀tàjẹ́ jù tọ́lá dìgbà míì àtún calculate ok ownership ti wá ti reduce ògidì dín ògidì eighty tiẹ̀ sì ti increase tiẹ̀ di dín di twenty bẹ́ẹ̀ náà lẹ́yìn láti ṣe máa pín èrè ẹ̀mọ́ kí tẹ́lẹ̀ mẹ́sàn làwọn kó nú mẹ́wàá nígbà òjì di eighty twenty ní ìdí mélòó lámà kó mẹ́jọ òun ló ní méjì sẹmọkó tó ń lọ ọmọ tó ń kan pọ̀ sínú yọ ya sí nígbà bá yá yóò di fifty fifty nígbà bá yá yóò di forty sixty òun lọ ní ó di mẹgbà wa lọ nísìn nígbà bá yá yóò di ninety ten in the order òun ní ninety àwa tá a ninety ń kílẹ̀ kí làwa sẹ́yìn níjọ́ tá a bá pín eré ìdí oṣù ń kó lápin òun yóò pín ìdá mẹ́sàn-án àwa làwọn mú ìdá kan níjọ́ bá yá ní òun yẹn díẹ̀ bí ọ́ndrẹ́dì yọ ní nǹkan rẹ̀ yányá àwa náà sì ti rí owó àti kíni. so àwọn ọ̀lẹ́ tí ṣẹlẹ̀ àfààní ló ń bẹ báwọn àmọ́ ayápọ̀ sí ìpọ̀ sí ìgbà tá a gbá yàn lójú ẹ̀rọ jísanwó jísanwó náà <laughs> èyí tó ju àgbẹ̀ ń bọ̀.

mo làwọn adúlé gbé àdúgbò ètò olùgbé ẹjọ́ kìjà. ẹ wọn ká àgbẹ̀wò bá sẹ́wọ̀n gbèrègbè ló ń bí wọn lé ọ̀pọ̀lọpọ̀ àwọn bá ti fara hàn pé one hour kí smoking history àlàkùlẹ̀ bàbá dá wọn lójú pé ìṣàyè wọlé èèyàn gbọ́dọ̀ kírun kí àsìkò òòrùn tó wọlé àmọ́ tí bàbá dá wọn lójú wọn gbọ́dọ̀ máa takò abájú mọ̀ pé bẹ́ẹ̀ ni kí wọ́n má wulẹ̀ wá mọ́sálásí kí wọ́n wá mọ́sálásí mi lọ àmọ́ ìmọ̀ ọmọ ọmọ wa kírun báyìí mọ́sálásí ẹ̀yẹ wa di opposition leader sí bàbáńdà mọ́sálásí kọ̀fláì kọ́ ìsìlámù sọ́tìlẹ̀ so wọ́n ní option tí wọ́n bá mọ̀ pé ìmọ̀ọ́mù yìí ń kírun kásìkò tó tó èèyàn gbọ́dọ̀ fi dìbò kírun wọn bá kò náà wọ́n sì jẹ́ mọ̀ọ́mù àtàwọn tí ń kiri náà mọ̀ yá ìrún sẹ́yìn kí a sì fèrè wọlé o ọjà wa lójú àmọ́ àwọn èèyàn wọlé gbà gbogbo ìta mi èèyàn lè bọ́ta kówó gbà tí òun wọlé tí ó pin àsìkò àti ó pin àrùn yìí ṣẹ̀rí àjúwe ìgbà wo ni ìṣáì bá ti ṣàpápí aláàmọ̀ èèyàn lè gbìyànjú kọ́ wáyé gbé ọ̀dà ń mi lójú yìí. Ibe ìmáàmù ńgbàtà ìkẹwọn yìí ìrìn ìrìn lè lórí lẹ́yìn ìrìn ìkẹwọn àmọ́ síbẹ̀ náà kò gbọdọ̀ wá sọ rẹ̀ bí bí opposition leader pẹ̀lú àwọn èèyàn máa kọjá lọ́wọ́ dàkílà bẹ́ dàwọ́ fẹ́ kí wọ́n yìí kàn bẹ́ẹ̀ kọ́ sílámù wọ́n lọ mọ́sálásí míì tí àsìkò àmọ́ pé ẹjẹ́ máa ń wọ bá kìdẹ̀ táwọn wà kìdọ̀ kọjá àìsàn náà tó náwó ń bí. ẹ tètè máa dé ńgbà mí sí káàdì. كتاب بين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه